ọba tó tún ṣe ń rọrùn fún wa ní atúntí bá àwẹ̀ Ramadan débi tá a bá dé lónìí ẹ̀rí nǹkan mẹ́ta àkọ́kọ́ nínú Ramadan ń bẹ lọ ní ti ẹnu àbá tún bọ́ sí ìdákẹ́ta tààrin gbùngbùn ńlọnù ọlọ́run láyé tóbi rẹ̀ kọ́mọ̀jà àgbà lásán gbogbo ẹni ń gbọ́ mi níbikíbi lórí ilẹ̀ ọlọ́mọdé àgbà lásán kò fi wá sí kòmí dáadáa tíra wa tí à ń ṣàlàyé fúnra wa nípa àgbọ́yé ẹ̀sìn tíra àjọrò olùbàhíyà lè lè máa ní Shawkani rahimahullahu ta'ala ìdí à ń sọ ní àjọrò olùbàhíyà fil masail al-fiqhiyya àti bá débi ọ̀rọ̀ yìí wẹ̀ ẹ̀sìn Islam dá púpọ̀ ó yàtọ̀ sí gbogbo ẹ̀sìn àwọn adé ìṣe mùsùlùmí ẹbí wọn léèrè kébò ní ẹ̀sìn máa wẹ̀ nú ẹ̀sìn wọn ní ọ̀rọ̀ bó láti máa ń ṣe tá a bá lọ ń yàgbẹ́ tá a bá ń tọ̀ láti sọ́njọ́ ní ẹbí ọ́n lè rèé lè ẹsẹ̀ máa tọ̀ wọ́n lè yín ọ̀tọ̀ náà ni Islam dá yàtọ̀ sí ibi ẹ̀sìn pàtàkì lẹ́fìn mọ̀ pé òótọ́ ni ẹ̀sìn yìí wá látọ̀dọ̀ Ọlọ́run torí pé kò fi nǹkan kan lẹ̀ nínú ṣùgbọ́n àlàyà ìṣesí téèyàn ń wà nù rẹ̀ nígbà tí ó bá sì wà lórí ilé ayé àfikọ́ sọ̀rọ̀ ń pa rẹ̀ débi pé ìṣesí inú sáré ó sọ̀rọ̀ ń pa rẹ̀ ìṣesí tá a wà nígbà tá a bá pàdé ọlọ́mọ bọba tó lára ìgbà lọ́jọ́ kí a mọ̀ ó sọ̀rọ̀ ń pẹ̀ ẹ̀sìn tó pé tó yẹ pọ́lọ́mọ bá gangan ló pé fún ara rẹ̀ sọ̀rọ̀ ìwẹ̀ ìgbèláwádé wọ́n bọ̀ wá kà nísìn nígbà tí wọ́n wá kà pẹ̀lú gọlọ́run àtẹ̀síwájú náà. بسم الله يجب بخروج المني لشهوة ولو لتفكر وبالتقاء الختانين وبانقطاع الحيض والنفاس وبالاحتلال مع وجود بلد وبالموت وبالإسلام أصل الغسل الواجب هو أن يفيض الماء على جميع بدنه أو ينغمس فيه مع المرمضة والاستنشاق والدلك بما يمكن دلكه ولا يكون شرعيا إلا بالنية لرفع مدره وندب تقديم غسل أعضاء الوضوء إلى القدمين ثم التيام فصل ويشرع لصلاة الجمعة وللعيدين ولمن غسل ميتا وللإحرام ولدخول مكة نعم eléyìí ni ọ̀rọ̀ tó ní ṣe pẹ̀lú ọ̀rọ̀ ìwẹ̀ wọ́n bá sọ ní ẹlẹ́nu kóróbótó ṣùgbọ́n gẹ́gẹ́ bí ìlànà tá a máa ń tọ̀ ní ibi àlàyé wa yìí àkọ́kọ́ nọkọ́dìmú ìmọ̀kọ́dìmọ̀ àtàwọn kẹ̀kẹ́ síwájú alákọ̀ọ́kọ́ ni pé tààrí fòlùgọ́sù tí ní jẹ́ gúúsùlù gbọ́gbẹ́ algúúsùlù bìdọ́mì láàyìní algúúsùlù bìdọ́mì láàyìní ìwẹ̀ ó yàtọ̀ sí algúúsùlù gúúsùlù kíyàn fọ nǹkan gúúsùlù kíyàn wẹ̀ lábẹ́sọ pé bìdọ́mì láàyìní ismun lilẹ́gbẹ̀sáyì ismun àlùbúsùlù bìdọ́mì láyé ní ismun lilektisal wàhúwà tààmìmù lìbádání bìlmà wàhúwà tààmìmù lìbádání bìlmà nítumọ̀ eléyìí ni pé tí wọ́n bá sọ pé gúúsùlù nínú èdè lárúbáwá ìfìtìsáàlù ni wọ́n gbà lérò kí ní jẹ́ ìfìtìsáàlù ìfìtìsáàlù ni pé kéèyàn jẹ́ kí omi ó kárí gbogbo ara èèyàn kéèyàn wẹ̀ kéèyàn wẹ̀ oníjẹ́bẹ̀ẹ́ قال الحافظ في الفتح الحافظ بن حجر العسقلاني رحمه الله تعالى wọ́n wọ̀ ṣàkíkọ̀ tó lè tìsáàlì pàápàá tí ń jẹ́ tìsáàlì ìwẹ̀ òun ni gọ́sìlò ẹ̀ríkẹ́ bọ́ọ̀lá ló ń bẹ̀ yẹn gọ́sìlò jẹ̀mí ìlàbọ̀ oníkéyàn fọ gbogbo oríkèéríkèé ààrẹ yẹn máa tàmí yíyí sí máa lè lẹ́yìn bá dá sí عما للعادة بالنية مع تمييز ما للعبادة عما للعادة بالنية so tàbá fẹ́ wẹ̀ yìí gbogbo wa la mọ̀ pé kò sí ìrìn ìyàtọ̀ lọ́wọ́ bá dá tí kìí wẹ̀ kódà mẹ́rin kó náà máa wẹ̀ ìwẹ̀ wa méjì wa ni ìwẹ̀ tá a fẹ́ wẹ̀ láti fi jọ́sìn fọlọ́n àti ìwẹ̀ pé a fẹ́ wẹ̀ ìwẹ̀ aládà pé pé kásálà wẹ̀ méjèèjì kò sí ìta ní ìdomi ara ń bẹ níta fi máa ṣe ìyàtọ̀ òun ni kí a fi àníyàn ṣe ìyàtọ̀ pé lè ìwẹ̀ ti jọ́sìn ni yàtọ̀ sí eléyìí tó jẹ́ wẹ̀ ti àádà àníyàn láti ṣe ìyàtọ̀ rẹ̀ fún rẹ̀ pé eléyìn ó yẹ kó yẹ gbogbo ẹni tí ń gbọ́ mi báwọn lẹ́yìn ìgbà náà àwọn kọ́ ìdà kọ̀ọ̀kan wà tó so mọ́rọ̀ wẹ̀ ìjósùgbà tá a bá ń tú kínní yìí lọ a mọ̀ ṣàlàyé lórí àwọn kọ́ ìdàyẹ̀ tó gbẹ́já gbà àwọn ilé ìkájì wọn mú alákọ̀ọ́kọ́ mujibatul ghusli tawqifiyyatun mujibatul ghusli ẹ̀sì lè sọ kí wọ́n mustahabbatuhu alẹ́bìsíbàyàn mujibatul táwọn kìí fi ìyà àwọn nǹkan tí ó sọ́dọ̀ ranyàn fún yàn láti wẹ̀ àwọn nǹkan tó yẹ pé yóò sọ́dọ̀ ranyàn fún yàn láti wẹ̀ wà mustahabbatuhu àwọn nǹkan tó ṣe wípé tó bá ṣẹlẹ̀ sí yàn mustahabbu ní ká wẹ̀ tàbí àwọn nǹkan tó jẹ́ mustahabbu níbi ìwẹ̀ táwọn kìí fi ìyà tún agbọ́dọ̀ rẹ́rìí lórí ẹ̀ kìí ṣe kí wọ́n lónìí pé ẹ̀yìn àìwẹ̀ bákan bí ẹjọ́ ni ẹ̀gbọ́dọ̀ fún mi gbóná wẹ̀ ìyọ̀ràn yàn àtàwọn májẹmájẹmú mi ti bẹ̀rẹ̀ náà àwọn tíra mi kò sí nǹkan tí ń jẹba yẹn ẹlẹ́ẹ̀kejì òun ni pé sífàtù al-ghusli sífàtù al-ghusli àlàyé ibò láti wẹ̀ àlàyé rẹ̀ òun ni sífà rẹ̀ táwọn òkè yìí fi yàtọ̀ òkè fi yàtọ̀ nọ́mbà 3 nínú kọ́ ìdá yẹn àbí mo ti sọ méjì àbí ilé ẹjá dìmú dáadáa káfí dé òní wípé máa kí àná sábàbò fún kọ̀bílì yá máa kí àná sábàbò fún kọ̀bílì yá fàwáàjìbò wà máa kí àná sábàbò fún bàdíyá fàmùsàhábò ما كان سببه قبليا فواجب وما كان سببه بعديا فمستحب kí ni túnmọ̀ ilé ìtumọ̀ rẹ̀ ní wípé gbogbo ìwẹ̀ tó bá ti jẹ́ wípé in tí ó ṣe sábà bí ìwẹ̀ yẹn ó síwájú ìwẹ̀ irú ìwẹ̀ bẹ́ẹ̀ ọ̀ranyàn ni irú ìwẹ̀ bẹ́ẹ̀ ọ̀ranyàn ni lákòjúwe kí ìwẹ̀ haidu tí ó sọ̀rọ̀ àyàn fún yàn kí ní ọ̀sájú haidu kí ìwẹ̀ nífàásì tó sọ̀rọ̀ àyàn fún yàn kí ní ọ̀sájú ẹni tó fẹ́ wọnú islam kí ìwẹ̀ tó sọ̀rọ̀ àyàn fún yóò ṣe kí ni ọkọ̀dá islam nù tó bá lọ ń islam gbà ẹni ó tó lọ́wọ́ mo rọ̀ pálá mi ṣe ìwẹ̀ tó bá ti jẹ́ pé sábà bí rẹ̀ ó síwájú ìwẹ̀ yẹn irú ìwẹ̀ bẹ́ẹ̀ ọ̀ranyàn ni mo rò pé agbọ́n mi yé báyìí nìsín ṣùgbọ́n èyí tó bá ṣe wípé sábàbí rẹ̀ ẹ̀yìn ìwẹ̀ yẹn ni níta fẹ́ torí rẹ̀ wẹ̀ torí pé a fẹ́ ṣe la fi fẹ́ wẹ̀ mustahabu ni ìgbà sàyàfi a ṣe kìnnì àyàfi so yé nìsín àyàfi tá a ṣe ni wípé ìwẹ̀ jimá ìfìlàfọ̀ àmì àwọn kan lọ kọ́ ìráyè láti gbé ìwà jímọ̀ wọ̀ bẹ̀. sẹ́láyé mẹ́tí nínú àyàfi tí a ṣe òun náà ni nítorí ní ṣe pẹ̀lú wíwẹ̀ kù ìwẹ̀ tó kù tí ń kọ́rọ̀ wà a bá ń sọ̀rọ̀ lọ àmọ́ sọ̀rọ̀ lórí ẹ̀ tó ti ẹni sùn ṣùgbọ́n kọ́ ìdá yìí kọ́ ìdá tó ṣe pé ọ̀pọ̀lọpọ̀ àwọn sáyé lọ́wọ́ bẹ̀ ibi tẹ́rì bá já mọ́ láàfin sọ wípé lẹ́yìn ni ṣùgbọ́n ara wọn kọ̀ wá ìjẹ́ ni lẹ́yìn ìgbà náà ìran agúsìlù méjì ló wà alìgúsìlù gùsùlán tàbí kí n sọ wípé sífàtò ìgúsìlì ìjàre oríṣi méjì so bá a ti máa ń wẹ̀ ìyọ̀ràn ẹ̀ nínú Islam méjì aláàkọ́ àní káàmìlò gúsùlùm káàmìlò gúúsùlù tó pé tó complete sábà ní gúúsùlù oríṣi méjì náà ni kò sí wàhálà ẹlẹ́ẹ̀kejì ni gúúsùlù múdèzí òun ṣẹ́jọ́ tí èèyàn bá ti wẹ̀ bá náà ó ti dá gúúsùlù káàmì lónìí àti gúúsùlù àti òun gúúsùlùm kamil kò lélẹ̀ tó ké pérépéré gúúsùlùm mùjẹ̀sẹ̀ òun wọ́n ní ilé ìtọ́jú kẹsí ìyẹn bá ti wẹ̀ bá náà ó ti lálàáfíà al-ghusl al-mujzi òun ni huwa al-ghusl alladhi yuktafa اكتفى فيه بالنية يكتفى فيه بالنية وتعميم الجسم بالماء يكتفى فيه بالنية وتعميم الجسم بالماء téèyàn bá ti wẹ̀ bá wọn àjìzà ìtumọ̀ rẹ̀ ni pé kéèyàn láníyàn kí mo fẹ́ wẹ̀wẹ̀ ọ̀ranyàn kó sì dá omi sí gbogbo ara rẹ̀ kó mi gbogbo ara ẹ̀ mo rò pàrọ̀ ayé mẹ́kẹ́ tàbí kọ́ bẹ́ sínú swimming pool tàbí kọ́ bẹ́ sínú odò kó sáà di pé omi yẹn yí gbogbo ara rẹ̀ ká ó sì jáde ó ti wẹ̀ bẹ́ẹ̀ náà ni kó wọlé ìwẹ̀ kó yí omi dà sára tó bá ti ṣe bẹ́ẹ̀ ó ti wá dàgbó sí lórí mojìṣẹ́ ó náà sì lẹ́yìn ó lẹ́rìí ẹ̀rí rẹ̀ ní hadisi Ummu Salama hadisi Ummu Salama radiyallahu anha qalat Ummu Salama sọ fún anábà Muhammad sallallahu alaihi wasallam ó ní ya Rasulullah ìran ránṣẹ́ ọlọ́run inni èmi tó ń wò yìí inni mara'atun ashuddu shara ra'si mo máa ń di irun orí mi mo máa ń dìjọ afa anquduhu li rọ́sìlì àlìjànàbá ṣé tí n bá fẹ́ wẹ̀wẹ̀ jànàbá ṣé kí n máa tù mo fẹ́ fẹ́ ara mi mo fẹ́ wẹ̀ ara mi nù fún jànàbá ṣé kí n máa tù ìwáyà mi ní wàlháìdọ̀ bẹ́ẹ̀ náà ní tí n ṣe háìdọ̀ bọ̀ yẹn ò lálàáfíà ziyada wàlháìdọ̀ yẹn kò lálàáfíà tó di ẹnìsìn ìgbà tí bá fẹ́ ṣe gúúsùlù jànàbá ṣé kí n máa túrù mi àbí kí n máa túrù ààbí nílá mọ́tò ìnáma yà fi kí n tó tó ọ ni pé à ń tàṣíyà aláàrọ̀ sí kí sàláfàá hafayàtì kọ́ da omi sí orí rẹ̀ lẹ́ẹ̀mẹ́ta hadithi muslim ni o so nínú ziyada mi wá ní súnmọ̀ tafidina alaykil ma fatapahharina àwọn fatatuhurin fatatuhurin ó o lẹ́yìn ìgbà náà kó wá da omi sí gbogbo ara rẹ. ó ti mọ́ yẹn káàdà goslon múlùú ó wípé kó wọlé wẹ̀ sẹ́yìn irun obìnrin ẹni tó lérun tọ́pọ̀ kó dàbí àwọn ọkùnrin da omi sórí kómi lè wọ sísàlẹ̀ irun rẹ̀ yẹn kó lè débẹ̀ lẹ́yìn ìgbà náà omi sí gbogbo ara ó ti ni ń pè ní mọ̀jẹ̀dẹ̀kùn so ti yé báyẹn nìsín ẹ̀rí rẹ̀ nìyẹn hadith imam muslim tó sì lálàáfíà so ìyẹn jẹba ẹlẹ́ẹ̀kejì wá ní gúúsùlù ní káàmìlò gúúsùlù tó pé tó pé gúúsùlù tó wá pé yẹn ó gbọdọ̀ kó àwọn kankan tí ń bọ̀ yìí sínú alákọ̀ọ́kọ́ àníyà àníyà ìyàgbọ́dọ̀ dàníyàn ṣẹ̀gbẹ́ta alákọ̀ ẹ̀yìn tí mójíṣẹ́ òun náà àníyàn wà ń bẹ́ o ẹlẹ́ẹ̀kejì ọ̀gọ́sílò ìyàdẹ́ ní sàlàsà ọ̀gọ́sílò ìyàdẹ́ ní sàlàsà ìtumọ̀ rẹ̀ ní pé ọwọ́ rẹ̀ méjèèjì tí ó fi máa bomi sára àkọ́kọ́kọ́ fọwọ́ méjèèjì nùnà ẹlẹ́ẹ̀kẹta ni gọ́sílò ìfárújí wà máa tàláwò wáṣá fíì sọkọ́ fọ akọ́tàbà àti gbogbo àwọn bí ìdọ̀tí tó bá wà níbi abẹ́rẹ̀ kọ́tàbà kó fọ́ dànù tàláwò wáṣá bí sáà ẹlẹ́ẹ̀kẹrin ohun ni masáwòlèyádí biljidar awòlè tọrọbọ lẹ́yìn tó bá tábà kan yẹn ọwọ́ tó fi tábà yẹn sẹ́ǹkọ́ kọ́kọ́ fọ́nù kó tó ti bọ́nú omi tẹ́lẹ̀ torí pé kó lè ni ní ìsìn tó tó fi fa bẹ́ ó ti ọwọ́ yẹn tó ti tàláwọ́sà padà wáyé kó ṣe ni pé yóò wà fọwọ́ yẹn gbolẹ̀ ẹlẹ́wà yóò tó wá fọ ọwọ́ yẹn nù tó bá dẹ̀ rí ọṣẹ náà àwọn onímọ̀ ni ó lè lọ ọṣẹ ó sáfi fọwọ́ yẹn nù tó bá sì yẹn tán next one ni pé kò wá ṣàlùwàlà kò ṣàlùwàlà àlùwòdó tó bá ṣàlùwàlà yẹn ọ̀nà méjì ló lè ṣe nínú kó ṣe àlùwàlà yẹn kó complete tàbí kó ṣe àlùwàlá yẹn kó fi ẹsẹ̀ rẹ̀ méjèèjì lẹ̀ bí àti máa wẹ ẹ̀wẹ́ kiri tó jẹ́ kámìlì mọ́ sọ fún yín o ó mọ́lẹ̀ o tọ́lẹ́ lómi ọmọ bí àti máa wẹ ẹ̀wẹ́ ọ̀ràn yẹn lẹ́yìn yẹn tàkọ̀lé ṣáàrì rọ̀ ní ọba nírun lórí tí sàwọn àmì ìdínú orí owó tó nǹkan yìí àwọn ẹlòmínà sì dánú sí nínú wa kó fi ọwọ́ ya nínú rẹ̀ báyìí kó fi ọwọ́ ya níbi pé tó bá da omi sí omi ó dé ìsàlẹ̀ rẹ̀ ìgbẹ́ni ọba ti fárí kodoro kò ní ìdílé yìí ìyẹn lẹ́lẹ́kẹ̀lò ẹlẹ́kẹ̀jẹ ìfáàdọ́tò lè máa í alàlìjásàdì yìí ìfàádọ́tò lèmá ààrẹ àlìjásàdì wọ́n ni pé kọ́ wá dọ́mí sí gbogbo ara ẹ̀ kò dọ́mí sí gbogbo ara fọwọ́ gbó eré tó gbẹ̀yìn ni pé tó bá ṣe wípé nígbà tó sàlùwà lálẹ́ kan tá sọ yẹn kò fọ ẹsẹ̀ méjèèjì tàbíyèrò ìmọ̀kán lẹ́gọ́sílẹ̀ ọ̀kọ́dàmẹ́yìn yóò wà kúrò ní spọ́ọ̀tì ibi tó dó sí ti ń wẹ̀wọ̀n yóò wà ra bọ́sẹ̀gbẹ́ kan yóò sì wà fẹsẹ̀ rẹ̀ méjèèjì torí pé nígbà yẹn ṣé wọn kí ọ̀pọ̀lọpọ̀ lé wọn kò sí táìsì ń kò sí kinní mbẹ ọpọlọpọ ọ̀pọ̀lọpọ̀ lé wọn gbà náà yẹ pẹ̀ nílẹ̀ ẹlẹ̀ rẹ̀ tí yẹn bá ń wẹ̀ níbi tí yẹ̀pẹ̀ wà ti ń dami sára ọmọ wà níbi gbẹ́sẹ̀ dàbí òní sí wà nǹkan míì tó lòun ó sì mọ lẹ́sẹ̀ ìdí inú tí fi àkọ́rọ̀ fi ti wa nìsín sẹ́rùn kí bá ti ṣàlàyé eléyìí nìsìn a ní pẹ́ nínú tíra lọ títí ma a ṣàlàyé nǹkan tí wọ́n sọ ní kí lẹ̀ rí ẹ̀ ẹ̀rí rẹ̀ ní mo sọ fún wa wípé ẹ̀rí méjèèjì ẹ̀rí àlàyé tá a ṣe nìsìn ẹ̀rí méjì tó lágbára lọ wà fún nítorí ó lágbára ni wípé ìyàwó ànábì ló gba méjèèjì wa Aisha rọ́dí Allahu anha ọjà kan wa Maimunatu rọ́dí Allahu anha ọjà kejì wa méjèèjì sì wà nù Bukhari àti àti Muslim ẹjẹ́ nǹkan ti Aisha lálàkọ̀kọ́ mọ́mọ́ Aisha radiyallahu anha qalat kana Rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam idha ightasala ó ní tí ìrànṣẹ́ ọlọ́run bá bá fẹ́ wẹ̀ nínú ìjànàbà bá bá fẹ́ wẹ̀wẹ̀ ìjànàbà yabda'u fayawsilu yadayhi yọ bẹ̀rẹ̀ pẹ̀lú kí ọ̀fọ̀wọ́ rẹ̀ ọ̀rọ̀ yìí kí tó bá fẹ́ wẹ̀wẹ̀ ìjànàbà ti gbé àníyàn sínú bá só ti ẹnìsìn fọwọ́ rẹ̀ méjèèjì súnmà yóò fúrẹ́hù bìyàmínìhì aláṣìmáàlìhì lẹ́yìn tó bá ṣe báyẹn tán yóò fi ọwọ́ ọ̀tún rẹ̀ ṣẹ́ omi sórí ọwọ́ òsì rẹ̀ fàyàgùsílù fàrùtàwù yóò wà tábà tó ti yẹ́bà oníṣìn ìgbà tó ti fọwọ́ yẹn yóò wà tọwọ́ yẹn bọnú omi ọwọ́ ọ̀tún yóò ti bọnú omi yóò fi bọ omi sọ́wọ́ òsì yóò àmà fọwọ́ òsì yẹn tábà tí bá ti ń bomi sọ́wọ́ ọwọ́ òsì báyìí yóò máa fọwọ́ òsì yẹn tábà tó yẹ́bà tó bá ti wá tábà báyẹn tán thumma yatawadda'u lẹ́yìn ìgbà náà yóò sálọ ara ẹ̀rì kí o níbi eléyìí kò sí ń bẹ̀ kó yóò fọwọ́ yẹn gbóyè pẹ̀ bọ̀ tí ń bẹ́ ń bi ti Maimuna onílẹ́yìn ìgbà náà yóò sálọ àlá thumma ya'khudhu al-ma'a lẹ́yìn ìgbà náà yóò bù nínú omi fa yudkhilu asabi'ahu fi usuli sha'ri yóò wà tí ọwọ́ rẹ̀ bọ ìsàlẹ̀ irun rẹ̀ báyìí tó rà ثم حفن على رأسه ثلاث حفنات يوعد من سوري ثم أفاض على سائر جسده لأن كان يوعد من سوري ثم غسل رجليه sẹ́nkó tí ọpọ́ sàlùwà lálẹ́ kan ó túnmọ̀ sí kó dá ẹsẹ̀ méjèèjì sí lẹ́yìn ìgbà náà yóò ṣe wá lọ fọ ẹsẹ̀ méjèèjì ẹlẹ́ẹ̀kejì òun ní ti màmá wa Maimuna bí màmá wa Aisha ṣe tó kalẹ̀ ìlú náà ṣe tó ó ní súnmọ́ afọ́rọ́gọ̀ aláàfáròdìsì lẹ́yìn náà ọ̀tá àbà lẹ́yìn bó ti ibi tí òun ti bẹ̀rẹ̀ wọ́n ti bẹ̀rẹ̀ kọ́mọ̀ bàjẹ́ pàṣẹ rẹpẹtíṣàn fàgọ́sálà owó bí ṣe máa lè ọfọwọ́ òsì tábà má fọwọ́ ọ̀tún tábà o ọwọ́ òsì ló fi tábà súnmọ́ dọ́rọ̀ bá ó fi gbó ọwọ́ ọwọ́ òsì yẹn ọwọ́ òsì tó fi só ẹni sìn fi nà lálẹ́ so anamsọ́lá ayéwálé wàsálámà bó ti máa so ìyókù pẹ̀lú bí Aisha ṣe mo sì gbà wá so tó kẹwàá ń bi tiẹ̀ ní kí lẹ́yìn ìgbà náà mo lọ mú ní tí ó fi nura fún wọ́n wà fọwọ́ rẹ̀ gbọ́n omi lára rẹ̀ eléyìí ni kẹ̀sí àti máa tó ṣe kí o tó pé so ìwẹ̀ oríṣi méjì ni káàmì ló ń wá mọ̀jíṣẹ́ kù mọ̀jíṣẹ́ ò ó ní ìta àkọ́kọ́ sọ yẹn tó dẹ̀ wà níbàámu sí hadithi Ummi Salama ẹlẹ́ẹ̀kejì òun ni káàmì ló ń ló yẹ kó sì pọ̀ nínú ìṣesí wa àfi tílẹ̀ bá fẹ́ rọ tàbáṣì kò fẹ́ bọ́ mọ́ wa lọ́wọ́ àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ nínú oríṣi mi tí ó ti yé pẹ̀lú mẹ́jẹ̀mọ́ pé kó fi àníyàn ti ìdáwà padà sínú tíra báyìí ó ní yẹ́jìbó ìwẹ̀ yóò dọ̀rọ̀ àyàn fún mùsùlùmí bí kòróòjì màní yìí bí sáfàtì pẹ̀lú pé kí màní yìí jáde lára rẹ̀ ṣùgbọ́n jíjáde màní yìí yẹn kó jẹ́ pẹ̀ládùn àwọn ẹlòmíì bẹ táyà wọn bá já màní ó sì máa jáde lára wọn eléyìn ò ní ìdíwẹ̀ ní kọ́lọ̀ tàbá ẹlòmíì bẹ tó tútù bá pọ̀ màdí ìyọkọ̀ mọ̀ jáde lára láì rí sáwà kan ẹlòmíì bẹ tó ṣe wípé ó ní pọ́blẹ́mù níbi ẹ̀yìn ní egun ẹ̀yìn ẹ̀kan tó látara bẹ́ẹ̀ mọ̀ ní ìmọ̀ ń jáde lára kò ní kọ̀ǹtró mà sálàyé mi tìyẹn ti dàrún ó ti dà ìsàn nínú àwọn sọ pé bìsà àwàtì bóyá ó súnmọ́ ìyàwó rẹ̀ ni o bóyá ó lálàá ni o bóyá ó ro ní tó so mọ́ obìnrin ni àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ lójú wọn sọ wípé wà láwọ bí tàfàkórì kódà kó ṣe pé ó rò ń tọ́jọ́ máa ní ló bá jáde ṣé ṣáwà ló sáàgbé jáde kò sí wàrà ó gbọ́dọ̀ ṣe kí ni o ó gbọ́dọ̀ wẹ̀ ṣáà gbọ́ yé bá so tó bá ti jáde ibi tàjà fọ tó tira wọn lọ́fọ̀ọ̀kan jáde ẹ̀dọ̀ ní fọwẹ́ bákan náà wà bí iltiqa'i al-khitanayn wà bí iltiqa'i الختانين وبالتقاء الختانين tí kìtánù méjèèjì ó ní abẹ́ méjì tí wọ́n dá tó bá kanra wọn òun náà sọ ìwẹ̀ dọ̀ra yàn ṣùgbọ́n mọ́sálà yẹn mọ́sálà kìláfíà àfún onímọ̀ mi sọ wípé sẹ́rí kìláfù yẹn àtàyé àwọn sàbẹ̀ ló ti wáyé ṣùgbọ́n àtàyé àwọn sàbẹ̀ náà ni kìláfù yẹn ti kú mo rọ̀ pàà ń gbọmí yé ayé àwọn sàábé ló ti bẹ̀rẹ̀ ayé àwọn sàábé ló ti kú ṣùgbọ́n àwọn tó wá wá lẹ́yìn wọn àwọn bá tó wó kìláàfù yẹn jáde ṣáà ń gbọmí yé so àwọn tó sọ wípé kí èèyàn kíwẹ̀ tó lè sọ̀rọ̀ àyàn fún ó gbọ́dọ̀ jẹ́ ó jẹ́ wípé mà níyù jáde lára rẹ̀ kìí ṣe pé torí kọ́kọ́ sùn obìnrin lásán mo rọ̀ pàlàyé mẹ́tì ẹ̀rì kí ọba àjẹfọ́kọ́ sọ̀rọ̀ àlìmọ́mùsọ̀kánù àṣàmọ́lọ́wọ́ tààlà wọ́n ti kọ́kọ́ sọ̀rọ̀ wípé tí mọ̀ ní ìbá jáde hmm. lẹ́yìn ìgbà ló wá sọ̀rọ̀ wípé tí abẹ́ ọkùnrin tádé ń dérí nǹkan ọmọkùnrin tó bá ti lè wọjú ara obìnrin kò bá àmọ́ dà kankan síbẹ̀ ó ti sọ̀rọ̀ àyànkọ́ wẹ̀ ṣùgbọ́n máa ń kìíní mọ̀gíìbì hasafa tí wọ́n níbi mọ̀gíìbì hasafa tí tí oyin nǹkan ọmọkùnrin tó bá ti lè wọjú ara obìnrin tíbi tí wọ́n sì dá lára rẹ̀ ó ní kíkà níbi tí wọ́n dá tó ti wọ̀ bẹ́ẹ̀ tó bá ti lè wọ́bẹ̀ ọ̀ràn yà ní kọ́wẹ̀ wà ní ìlànà yóò jẹ kódà kọ́ mọ́dà nǹkan bọ̀ àwọn míì wá sọ pé rárá ìdíṣẹ́ rí àfẹ́ ni wípé tó da nǹkan sí lára àbí ó da nǹkan tí nǹkan bá jáde lára rẹ̀ ní yọwẹ̀ tí nǹkan bá jáde kò ní wẹ̀ mo rò pé agbọ́mi yé nìsín kẹláàfù yẹn tẹ́ mo ti wá sọ fún wa àtàyé àwọn sàhábà ni ó ti wà ṣùgbọ́n kẹláàfù yẹn ayé wọn náà ló kú sí ṣùgbọ́n àwọn tí wọ́n wá wá lẹ́yìn wọn àwọn ni wá jí ìlàfù yẹn lẹ̀ àwọn tó sọ wípé ọ̀rọ̀ àyàn ní pé kéèyàn ọwẹ̀ níbi kí nǹkan kan má jáde lára rẹ̀ eléyìí tí mọ́ ń ṣàkà ní wà lórí rẹ̀ ó náà sì lọ́rọ̀ tó lálàáfíà ẹ̀rí wọn oní hadith Abu Hurairah àtàwọn hadith mi tó wá lórí túmọ̀ rẹ̀ ó ní idha jalasa bayna shu'abiha al téèyàn bá ti jókòó sáàárín ẹsẹ̀ obìnrin méjèèjì àtàrí àti ọwọ́ ẹ̀ méjèèjì summa jahadaha tó sì gbìyànjú láti bá ní nǹkan papọ̀ fẹ́kọ̀dẹ̀wájà balgosu ọ̀ràn àyàn ní kọ́ wẹ̀ so imam muslim nínú ìwáyà rẹ̀ sọ pé wá ìlàm yóǹsì ó dà kí nǹkan kan má jáde lára rẹ̀ mo rò pálá yẹn ti asankóṣá ti mú nǹkan ọmọkùnrin tiẹ̀ ó ti fi sí ojú ara rẹ̀ yẹn ọ̀ràn àyàn ní kíkọ́ wẹ̀ kódà kó ṣe wípé nǹkan kan ò ṣe kí ni o kó ṣe pé nǹkan kan ò ṣe kí ni o nǹkan kan jáde sálàyé mẹ́jẹ́ anábi sọ́lá aléwálé ọ̀sọ́lámà nínú hadisi mìíràn sọ wípé tíẹ̀kì táà abẹ́ tí wọ́n dá tó bá ti kan abẹ́ tí wọ́n dá fàkọ̀díwájá bá alẹ́gọ̀sù ìwé ti sọ̀ranyàn tí abẹ́ tí wọ́n dá tó bá ti kan abẹ́ tí wọ́n dá ìwé ti sẹ́kẹ́ni ò ìwé ti sọ̀ranyàn tó yìí lákín àwọn tí wọ́n sọ wípé bẹ́ẹ̀ kọ́ àwọn náà ní hadisi kí ni hadisi tí wọ́n lò òun ní ṣàdíìsù tí ọ̀kan nínú àwọn sọ̀hábà ìdíwánu lọ́yà aléhìn ọjọ́mọ̀yí ó ní wípé anábà Muhammad sallallahu alaihi wa sallama ta bá sì ní ẹni tó bá ní bulugul maram nílé wa ṣàdíìsù yìí ni ṣàdíìsù hadith tó sì lálàáfíà ní hadith muslim náà lòun náà wọ́n láwọn jẹjọ jáde ó nígbà táwọn jáde ó ní hátà àwọn lọ sí kùbá ẹ̀pẹ́ kùbá ò jìnà sí madina púpọ̀ hátà ìdàkó náà fi bani sáàlìm tààfi dé ọ̀dọ̀ àwọn àbílẹ̀ kàtàn pẹ̀ ní bànú sáàlìm waqafa rasulullahi sallallahu alayhi wa alihi wa sallam ala babi i'tiban ẹnìkan bẹ tí wọ́n pè ní i'tiban náà wọn sàhábà ẹni sọ́lá alayhi wa alihi wa dó sí bíi iwájú ilé rẹ̀ ìyànẹ́bì bá ń pè pé ìtìbáàrùn ìtìbáàrùn bó ṣe gbọ́ pàànàbí ń pariwo òun báyìí kíkàn sáré bọ̀ níbọ̀ bí ṣe wá ń bọ̀ ìwà ń lọ tó ti ẹni sí bí ṣe ń lọ́rọ̀ ọmọdì yẹn ànábì ní àjájúná rọ́jú la àti kọkùnrin lójú ọ̀dọ̀ ìyàwó ẹ̀ ló wà sálàyé mi torí pé náà ti ń ṣe túmọ̀ sí wípé ìgbà tó wá dọ́dọ̀ ànábì sallallahu alaihi wa sallam faqala ìtìbá ìtìbá ni wá béèrè béèrè wípé iná ìránṣẹ́ ọlọ́run arọ ayíta rajula ọkùnrin kan lápèjúwe ní oṣù tó ṣe wípé yóò jálò ànímọ̀rọ̀ àti yìí wọ́n bá yàwó rẹ̀ ṣe lọ́wọ́ ń wá kan lójú walam yumni kò sí tí ìdàmà nìmọ̀ ní yóò ti jáde lára rẹ̀ madha alayhi kí ni ó ṣe kí sallallahu alaihi wa sallam sọ pé innamal ma'u minal ma'i oni tí n tí máa ń sọ ìwẹ̀ pẹ̀lú omi ìdọ̀ràn àyàn fún yàn oní kí omi ó jáde lára yàn innamal ma'u minal ma'i ohun tí máa ń sọ ìwẹ̀ pẹ̀lú omi ìdọ̀ràn àyàn fún yàn òun ni kí omi ó jáde ní ara èèyàn òun tí omi mà níyì ẹ̀rí pé hadith yẹn lọ sàn wípé kí ni o wípé tọkùnrin àwọn ọkọ àtìyàwó tí wọ́n bá súnmọ́ra wọn tí nǹkan kan bá jáde lára ọkọ̀ wípé kò ṣe kíni o kò ṣe kíni pé kò ní kò sọ ìwẹ̀ dọ̀ràn yàn ìyẹn ló fà tọ́rọ̀ tó wà lórí rẹ̀ bí ṣe kíni kò pé méjì kò pé méjì ṣùgbọ́n ní tó lálàáfíà ni wípé hadithu innamal ma'u minal ma'i yẹn mansukh ni ìdájọ́ rẹ̀ mansukh mo rò pàlàyé mi tí títí gbígbà wọn sọ abẹ́ padà wà lórí rẹ̀ òun ni wípé tí èèyàn bá ti torí àwọn àhàdíìsì tọ́pọ̀ tàbí sọ́rẹ́ kan díẹ̀ nú ẹ̀ so ọ̀rọ̀ kan bẹ tí ọba yìí wọn kan radiyallahu ta'ala anhu tó sọ ẹ̀jẹ̀ sáré kà fún wa ó ní pé iná ìfútíà allati kanu yuftuna ó ní fatiwa tẹ máa ń gbọ́ tẹ́lẹ̀tẹ́lẹ̀ pé annalmaa minalma kanat rukhsata rukhsa ní tẹ́lẹ̀ rukhsaha rasulullahi sallallahu alaihi wa sallam fi badi'il islam anábì fáwọn èèyàn ní rọ́ọ̀sọ rẹ̀ bẹ́ẹ̀ tẹ́lẹ̀ ni before Islam tó ma amọ̀rọ̀ belẹ̀ ti sáàlì bá àdú lẹ́yìn náà ọlágbọ́dọ̀ máa wẹ̀ ni wọ́n Muhammad ló sì gbà wá tàbúdà òun tó bá rí bẹ́ẹ̀ ajẹ́kẹ́ wíwẹ̀ òun ni àwọn inú àwọn sàábé kò lè lórí ìzàmásà alkhitan alkhitan sójú ẹ̀yìn sí masala yìí pé kìláàfù wà mí láàrin àwọn onímọ̀ lẹ́yìn lẹ́yìn kìláàfù tó ti kú nítorí pé ó ti ká aláfà ìjìmọ̀ àwùjọ ṣáájú kò yẹ kó ní ìtìbá tó ti yé mi sí tí ó bá sọ̀rọ̀ ẹ̀tọ́ àṣọ́bù ẹ̀yìn ọ̀tàbí wọ́lọ́wọ́lá náà wọ́n ní wàbínkìtọ́ ì alhayọ̀bọ̀ nínú tí máa ń sọ ìwẹ̀ ẹ̀dọ̀rọ̀ àyàn fún yàn òun ni wípé tí ẹ̀jẹ̀ haidu bá dá ọ̀rọ̀ àyàn ní kékèyàn ọ̀wẹ̀ nítorí pé àyà ń bẹ lórí rẹ̀ àwọn àṣàdíṣù ń bẹ lórí rẹ̀ wọ́n yẹ́sọ̀ alónàkà ánìl màṣẹ́yẹ̀ wọ́n máa bí ọ́yẹ̀ rẹ̀ nípa nǹkan oṣù kó lè wà ara sọ fún pé ìdọ̀tí ni ó fàtàjìlò ní sáà sílmáṣẹ́yẹ̀ alẹ́ sọ pé ìdọ̀tí ni alẹ́ sọ pé nǹkan tó máa ń kó ní rábóbìnrin ni torí àzàbọ̀tí kéèkì ṣe haid yẹn kìí ṣe nígbà tí ẹ dènà sí wọn tí wọn bá ń ṣe haid lọ́wọ́ ẹ yẹra fún wọn fìlìmà haid ẹ má dé ààyè ibi tí wọn fi ń ṣe haid yẹn bọ ẹ lè dọdọ tí wọn gangan ẹ lè fọwọ́ kàn wọn ẹ lè ọjọ́ ṣe ẹ lè fún wọn lówó ẹ lè fún wọn ní nǹkan ẹ má sà fún wọn àwọn Yahudi ní má sà fún obìnrin tí wọn ń ṣe haid bọ ẹ yẹra fún mọ́dáǹgàrà papọ̀ pẹ̀lú wọn túmọ̀ rẹ̀ nìyẹn sọ̀rọ̀ wọn bá ní pé wà látàkọ́rọ̀bù ọ̀hún ná ẹ mọ́ súnmọ́ wọn hátà yàtọ̀ hóró mi títí tí wọ́n fi má tí wọ́n bá wá má tán kí tó hóró dé fàyídà tàtọ́ haro náà tí wọ́n bá wá wẹ̀ torí kí tàtọ́ haro ọwẹ́ ni fàtúhún náà min haythu amarakumullah ẹ máa dọ́dọ̀ wọn ṣùgbọ́n mi tọ́lọ́wọ́n wọn ni ẹ̀rí rẹ̀ wà ẹ̀rí tiẹ̀ náà ẹ̀rí nífàs torí pé hẹ́rìdà àti nífàs ọlọ́mọ́sí ti ṣe mọ́tò náà ni wọn só ti yé nìsín àwọn àṣàdí sì dẹ́pọ̀ lórí méjèèjì wábẹ̀lẹ̀ ti láàmì máa wòjú di balalín bẹ́ẹ̀ náà ni ẹni tó bá sùn tó wá lálà kó ń da nǹkan sára bọ̀ ó pín sí méjì ẹni ó lálà tó súnmọ́ obìnrin lójú oorun tó jí tí orí nǹkan kan kò sí nǹkan kan láṣọ rẹ̀ kò sí kinní kankan eléyìn ẹ̀kọ́ ní ìdíkọ̀wẹ̀ mo rò pálàyé mi ti iná jẹ́ wọ́n sọ yíké máa wòjú di bálà lè ní kó jẹ́ yíké bálà ló wà téèyàn bá wá sùn kọ̀ lálà kí bóyàn súnmọ́ bí abẹ́wọ̀n sí kẹ́kẹ́ bọ́ nígbà tó jí ó bá nǹkan ọmọkùnrin bí aṣọ rẹ̀ tó rí bálà lè tó bá rí bálà lù dẹ̀dẹ̀ ó ti ṣe àtìláàmù oorun rẹ̀ lọ́pọ̀ yọwẹ́ bẹ́ẹ̀ náà ni kó lálà kó ìtúnjí kó bà bẹ́ẹ̀ kó ti di mẹ́ta báwọn yóò wẹ̀ níbi méjì kò ní wẹ̀ ẹ̀dẹ́ o tí ó bá lálàá tó dí tí orí nkankan nkankan jáde lára òun kò ní wẹ̀ tó bá jí tí ọ̀ lálàá kọ̀mọ̀pọ̀ ń ṣùgbọ́n bá nǹkan lára rẹ̀ yóò wẹ̀ tó bá tó tún bá lára rẹ̀ yóò ṣe o wẹ̀ náà mọ́wútì bẹ́ẹ̀ náà tí mùsùlùmí bá kú ká ṣe wabil islami bẹ́ẹ̀ náà ni tí kèfèrí bá fẹ́ gba islam tàbí mùsùlùmí kó mọ̀ ó tó fẹ́ padà sínú islam so méjì kèfèrí alkafiru asli kèfèrí ìpìlẹ̀ tí ó sì islam rí so tó bá fẹ́ gba islam yọwẹ́ ẹ̀rí rẹ̀ sì pọ̀ àwọn tó fẹ́ gba islam anamisọ́lá alewale ọ̀sọ́lá sọ fún ikú ẹ lọ́wẹ́ mo rò so bẹ́ẹ̀ náà ni ẹni tó kó mà kó nú ẹ̀sìn tó bá fẹ́ padà wọ́n yóò ṣèkíní padà yóò ṣèkíní owó ìyẹ̀wò ṣé eré eléyìí yẹn ń pè ní mujibatu alikosi ṣàlàyé mi ti ṣé wàá rí tó tẹ̀lé yẹn tí wọ́n fẹ́ sọ ní ìsìn òun ni sífàtú alikosi ẹ̀dẹ̀ o àlàyé bó láti máa ń wẹ̀ òun ni fákọ̀rọ̀ ẹlẹ́ẹ̀kejì wà fún fákọ̀rọ̀ ta kàtà ní ìsìn mujibatu alikosi wọ́n ní fásitì lòun alikosi lò àlùwáàjìbò gúúsùlù tó sọ̀rọ̀ àyàn tá a gbọ́dọ̀ wẹ̀ huwa an yufida al-ma'a ala jami'i badanihi aw yanghmisa fihi tẹ́rí in tí wọ́n sọ ń bẹ̀ al-gúúsùlù ni mo jíze òun yẹ sọ́láyé méjì al-gúúsùlù al-mujizi òun yẹ òun ni pé kéèyàn dọ́mi sí gbogbo ara tàbí kéèyàn kóra rẹ̀ sínú omi ṣẹwárí tí wọ́n fi kún pé mọ́ alìmọ̀dùn mọ́dún tí wà lísìn ṣáà ilé ìyẹn ò sí inú àgbóṣù mọ́dún ilá àìndà alhànàbìlà ilá àìndà alhànàbìlà ilẹ́bìn ní pé ṣẹ́kùn fẹ̀yìn nàbà àfáwà mi ní sọ̀rọ̀díyà wọ́n sọ wípé kódà kéèyàn bá da omi sí gbogbo ara náà ó gbọ́dọ̀ fi mú kó sì yọnu mazaba àwọn àhànàbìlà ni láàyè jìbú máa àlẹ́gbó sílẹ̀ lómọdé torí kò sí inú sí pàtàkà fún alẹ́kùn ṣùgbọ́n máa alìgúsílì alìkáàmìl láàbújá mìíràn wọn tí a pàlùwà láwà ń bẹ ìyẹn gangan ló pé jù wọn ló dá sálàyé mi sí wọn ló dá bọ̀ yẹn náà yóò jìlẹ̀ tó ẹ dé dáadáa báyìí wàdẹ́lìk lè máa yóò mú kí náà dálì kòkó kéèyàn gbó ibi tó bá rọrùn fún yàn láti gbó nínú ara sẹ́rí gbígbó ara yẹn kò sí níbi àlùmọ́jẹ́ ìlà àyàfi tó bá ṣe wí pé nǹkan kan tó ṣe pé yẹ́mú ó ṣòṣó làlìmá ọba wà lára èèyàn bí kéèyàn fi fasilin síbi kan lára tí ó ti èèyàn gbọdọ̀ gbó ibẹ̀ yẹn kó mílè débẹ̀ torí fasilin tẹ́ bá ti ń fomi sí òkè rẹ̀ lómi ọmọ ọdún sì kò ní dé ara gangan tí ọba sì yẹn ń bẹ̀ àjálùkù níbi àgọ́sílò kámẹ́lì ló wà kò sí níbi àgọ́sílò àlùmọ̀tì tó yẹ bá ní ìsinyìí wàlá yakunu shar'iyya ìwẹ̀ ò lè jẹ́wà tó bá ṣẹ̀rí àmú ìlà àbìníyà àfi tá a bá láníyàn lè rọ́fẹ́ yí mú dìbì yìí wípé nǹkan tó sọ ìwẹ̀ yìí dọ̀ràn àyàn fún wa mo fẹ́ gbé pò lára mi èèyàn gbọ́dọ̀ nírú àníyàn bẹ́ẹ̀ ṣé ni mo ti wá sọ yẹn tán wọ́n tún wá bọ́ sínú àìlùkọ́sí lòlùkà mi lójú ọsọ kí súnmà ní dìbà tọkọ̀dí ìmọ̀gọ́sílẹ̀ àdọ́ ìlúbodò lẹ́yìn àníyàn wọ́n fẹ́ ká fọ àwọn Ah, àwọn oríkèéríkèé tá a máa ń fọ́ tàbá fẹ́ ń ṣàlùwàlà àti bọ́ síbi gosulun kamil bá torí mo ti ṣe wò indimas lásán tí ó ti yé bá nísìn ó ní ilẹ̀ nkọ́dà mẹ́yìn ni a fi gìgísẹ̀ méjèèjì ẹsẹ̀ méjèèjì nù nítorí ta sọ wípé ànábì máa ń sọ àwọn méjèèjì di parí tó bá wẹ̀ tán sáà gbàgbé náà súnmọ̀ tayamùn so ẹ rí i pé gúúsùlù kámìlì ní sọ lẹ́yìn ìgbà náà kéèyàn kọ́ máa fọ sáìdì ọ̀tún kó tó máa fọ sáìdì òsì ní ìfẹ́ pẹ́ lórí ìyẹn mọ́tò rábì sàlàyé rẹ̀ tẹ́lẹ̀tẹ́lẹ̀ first loan wọ̀nyí sọ̀rọ̀ ìwòlẹ̀ sọ láti ìjọba àwọn nǹkan tó wá ṣe wípé ìlànà ṣẹ̀ríà ní wípé káwẹ̀ fún wa nítorí ọjọ́ wọn gbélé ìwádìí ní wípé ẹ̀fẹ̀ láàfún bẹ́ẹ̀ bí gbogbo ẹ̀ àwọn ìtẹ́kọ́kọ́ sọ yẹn kò sí ẹ̀fẹ̀ láàfún tó ní ẹ̀sìn bá rùn bẹ́ẹ̀ nítorí pé kìláàfù wá wà níbi kọ̀fẹ́ sọ pé bóyá wùjúbù ni tàbí mustahabu ni bóyá mandubu ni lójọ́ sọ pé yóò ṣọ́ra o torí pé ọ̀rọ̀ pé yóò ṣọ́ra o yẹn mutafakun alayhi mujma'un alayhi ẹnu kò lórí yẹn tọ́yì ó bá ṣẹlẹ̀ àmọ́ káwẹ̀ fún ìwẹ̀ jímà kí ni gúúsùlù ìjọmọ́ àti wájìbù náà alákúnlé mọ́sítẹ́lìmì anábì sallallahu alaihi wa sallam sọ pé gbogbo ẹni tí bá ń ṣe ihtilam ìwẹ̀ jímọ̀ ọ̀nà yẹn ni fún ẹni tó bá ti bàlágà ní túmọ̀ rẹ̀ so ti yé nìsín àti àwọn àhàdíìsì mi tó wá lórí ẹ̀ bọ́ àwọn àfáà mi sọ pé rárá kí ni ìdí tó fi jẹ́ rárá pé kì sọ̀rọ̀ yẹn wọ́n nítorí pé àdíìsì wà wípé man tawadda'a yawmal jumu'a ẹni ó bá lọ́jọ́ jímọ̀ lẹ́yìn ìgbà náà lọ sí mọ́ṣáláṣí wa ánsọ̀tà ó dákẹ́ ó sì tẹ́jú sí ìmáàmù anẹ́mísọ́lá alẹ́ ń sọ pé látijọ́ jímọ̀ yẹn tí èdè jímọ̀ mi ti ń bọ̀ gbogbo ẹ̀ṣẹ̀ tó bá dé ọlọ́run foríjì máa ń ní tàwa dọ́ àfà sánà lèbòdó àló sì sọ̀kọ̀sọ̀kọ̀ ní tọ́ba wẹ̀ àwọn afáàyàn sọ pé lẹ́yìn náà tako kò sọ pé kò tako wẹ́ pé tó bá wẹ̀ tẹ́lẹ̀ bí yóò sàlùwàlà ọ̀dà ọ̀yà ìwáyà mi bẹ̀ ọ̀dà máa ń tàwádọ̀ àyáwó mọ̀lìdìmọ̀ àti ẹni tó bá ṣe àlùwàlá lọ́jọ́ jímà fàbí yìí wà ní àìmà ó ti ṣe ń tọ́ da wà á máa ní ẹ̀kọ́ tásàrà ṣùgbọ́n tó bá wẹ̀ fàlùbùsùlù àfùbọ̀lù kéèyàn wẹ̀ lọ́dà jù sẹ́ńpẹ́ lẹ́yìn fi dá nǹkan lẹ́wọ̀n làwọn kan fi sọ wípé káwẹ̀ lọ́jọ́ jímà wọn ní mustahabu ní kí sọ̀rọ̀ yẹn ok bó láti wá ṣe pẹ̀lú hadith tó sọ pé gúúsùlù jùmọ̀ àti wájibun ala kulli muhtalim wọ́n ní pé ṣé ọ̀rọ̀ àlìwòjúùbù yẹn sí ìsìláàhù yẹn wà láyé ànábì ni ṣebí ìsìláàhù ni tó padà dé lẹ́tà mo rò pálá yìí mi kí ní kí ká máa lọ wájìbù fún nǹkan bá wọn ní kí wájìbù yẹn yóò jẹ́ wípé mu akáàdì ni ṣùgbọ́n ọ̀rọ̀ yẹn ó léwu ọkọ wọlé ẹ mọ̀ ní tí ò fi wọlé ẹ lọ wo dáadáa tí wọ́n bá sọ wípé ayé náà ju sàfà àlìwòjúùbù nínú òṣèlú tuntun kìí sọ̀rọ̀ ìṣẹ̀láhù ni ọ̀rọ̀ àlìwòjúbò àtọ̀rọ̀ ṣọ́rùmá o ọ̀rọ̀ nǹkan tá Al-Qur'an nílò tọ́lọ́mọ bá sì tó lò ní o sọ ọ̀rọ̀ yẹn wọlé lẹ́yìn ìgbà náà ni pé ọ̀rọ̀ kan bẹ tí màá fẹ́ kí ṣéèkì kà fún wa ká gbọ́. ìgbà sọ kí ní ìgbà mi kò ní dáa ká mọ́ ní àátò rẹ̀ àkàjọ